ojú ẹ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ ẹ bẹ̀rẹ̀ ẹfún olórí nígbà tá a wà nílé wa mo sọ yí pé tèmi tọ́pẹ́ ń sìn ẹfún olórí ẹnu wa ò gbà mọ́kàgbé lórúkọ olóòtú ó ti dé ipò tá a gbúdọ̀ fà sọ wípé màmá wa olórí. ṣe fóònù owó sàn owó yá fóònù ẹṣẹ adúpẹ́ ọkùnrin àbúrò obìnrin àbíyè ayọ̀ ayọ̀ ni ìgbà tó wọnú ààfin ẹ mọ̀ sí rere ìgbà alẹ yóò ní fọ àwọn olé yóò ní fàya àwọn ọmọ tó wà láàfin á àwọn aboyún á bìtìbìtìrẹ àwọn àgàn náà akọwọ àyàbọ sùn tí tèmítọ́pẹ́ á wá pẹ̀lú gẹ́gẹ́ bá a ṣe ń sọ lágọ̀ọ́ àti tèmítọ́pẹ́ olórí wa àtàwọn olórí tó kù ṣé wọ́n máa kọ́ ọmọ lù bọ́ máa bẹ́ ọmọ ní mẹ́rin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 ẹjọ́ ìdíje ẹjọ́ ìdíje. ẹjọ́ bá a náwó àdúrà sí olórí wọn pé lórúkọ ọlọ́run alààyè bó ṣe ń lọ ààfin bàbá wa ọ̀ọ́ni tilẹ̀ ẹ̀fẹ̀ ọ̀bádé ẹni tàǹtà yóò kú sí i wàá kú sí i wàá kú wàlẹ̀ àdúró ìyá àtú ọ̀ lára àtú bàbá yá náà lára àtú gbogbo fẹ̀ lára àtú gbogbo Yorùbá lára lágbára Olódùmarè wọn bá ti wọ ọmọdé ẹ̀wọ̀n ẹ̀ẹ́dẹ̀ wọn lò ó kábàámọ̀ rẹ̀ àwọn àti òní kábàámọ̀ rẹ̀ ọlọ́run bá mi dúró tì ọ́ á dára fún ẹ á dára fún ẹ láàárọ̀ á dára fún ẹ lọ́sàn-án á dára fún ẹ láṣàlẹ̀ òní ṣé tí o òní sùkú dànù òní sùkú dànù tó ná lágbára olóògùn rẹ̀ òní adẹ́rẹ̀ á dára fún ẹ ó ṣe ń wọlé lè ní òní jáde ń lè láìpẹ́ òní níbi alákòóbá mẹ́rin ní agbára ọlọ́run àánú ojú kìí ti owó lápò ojú ìjìnà alẹ́ agbára olóògbọ́n ò ní bèrè títún bẹ́ẹ̀. ṣẹ̀gẹ̀rẹ̀ ni wọ́n ní kì í wọn ń lò ìbànújẹ́ ìbànújẹ́ ò ní tọ́ sí wọn ò ní rọ lápá ò ní rọ lẹ́sẹ̀ ò ní fọ́ lójú ò ní á dára fún ẹ bó bá ti fi orókùn kan múlẹ̀ àti bímọ ìkejì o máa máa fi dìde ni. social media I pray for you the mighty name of our Lord Jesus Christ, the resurrection and the life, the Almighty God, the great I am that I am, the ancient of days. He will back you up. He will bless you. He will bless you. He will bless you. You will become mother of nations. In the mighty name of our Lord Jesus Christ. Gbogbo ẹbí méjèèjì, ẹbí bàbá wa Adéṣẹ́gun àti ẹbí bàbá wa.